وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطيع كل حلاف مهين أتتل عليه آياتنا قال أساطير الأولين ونسمه على الخرطوم أطلق ولا جماعة الحمد لله أطلق ولا الحمد لله ọlọ́ọ̀bá tí ó bẹ́ sọ́mà àtìlẹ̀ náà lọ́ba tí a dúpẹ́ fún alhamdulillah ọlọ́ọ̀bá náà iná ni ọba tí ó jẹ́ wípé ó fi wá ṣe gbígbé kòǹgẹ́ gbígbà Ramadan náà a ti ń gbà á lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí ìyọ́gọ́ ẹ̀ à ń bẹ ọlọ́run nínú àánú rẹ̀ àti àjùlọ rẹ̀ kọjọ́ kọ́mọ̀sí Ramadan yìí píparí ẹ̀ kọ́mọ̀sí ní ìwọ̀ fún wa lọ́ba tó wá parí ẹ̀ tán kọ́mọ̀sí ní ọkọ̀ òkú fún wa tí a bá wọn gbà láyé wọ́n rájọ kan sọ̀rọ̀ gbogbo àwọn ìgbìyànjú wa pẹ́pẹ̀pẹ́ ó ti wù kó kéré mọ́ nígbà ramadan yìí alámọ́tálá ìgbàanì ìbáàdà fún wa. àwọn èyí tá à ń ṣe kí ó tó dé alámọ́tálá ìgbàanì ìbáàdà fún wa. àwọn tí a tún máa ṣe lẹ́yìn ìgbà tí ramadan bá lọ tán alámọ́tálá yìí fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ní dáadáa. ní àná a wà lórí bí ànábì ṣe ń bá àwọn fòkọ̀rọ̀ àwọn aláìní tí ànábì ṣe ń bá wọn lò àti nípa wípé bí anábì sallallahu alaihi wa sallam bó ti jẹ́ wípé kana yuqaddimu hajata al-fuqara ala hajati ahli baytihi anábì máa ń gbé ọlá fún ntí àwọn aláìní bùkátà sí nígbà míì yóò gbọ́lá fún wọn ju àwọn ará ilé ẹ̀ lọ bí ẹ kó fúyàwó tó ẹ kó fọ́mọ ṣùgbọ́n nítorí tí ó mà kò ní fún wọn yóò fún àwọn ọmọ. ṣùgbọ́n ìdàkejì láàrin lọ́dọ̀ mùsùlùmí tèmi ẹgbẹ́ ẹ̀kọ́ jẹ́ nǹkan ti umma mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ di tara tiẹ̀ hmm. agbèlè tara tiẹ̀ bó ló ṣe fi lẹ̀ fún umma. àwọn ní sábẹ́ bí báwa dáa sí wa báyìí sallallahu alaihi wasallam. kí ni ká fi sọ ànábì lẹ́sàn ṣé ìwà dáadáa ni ìmógútó ẹ̀sẹ̀ níbi dáadáa ni ìtọ́jú àwọn ìsọ̀rọ̀ àwọn ìyàwó àti àwọn ọmọ dáadáa ni àbí ìyọpẹrẹ wọn àti ìfi àbùkù ka ìfẹ́ wọn. kò lẹ́ as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba. àwọn ìwà ti sọ fún wa pé ẹ̀yin ìyà ẹgbọ́n. لا أسألكم عليه أجرا لا أسألكم عليه أجرا ìgbèrè bí kẹ́ kọ́lé fún mi لا أسألكم عليه أجرا لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ìgbèrè bùkátà sílẹ̀ المودة في القربى ẹ̀dá nífẹ̀ẹ́ àwọn ará lè ní ipe hasan àti hussein yìí n'iyi tó bá nífẹ̀ẹ́ wọn mọ́nà àhábàhùmá àhábàhùmá. Hmm. hasan yìí ọmọ ọmọ mi ni hussein yìí ọmọ ọmọ mi ni ẹni bá nífẹ̀ẹ́ àwọn wọn ó ti rí kórìíra lápẹ̀lẹ̀ ọlọ́run wa. hussein yẹn ni àwọn èèyàn kan wá pa oúnjẹ ànábì òsì láyé náà. ìyàwó yẹn wá pa. ilé àtúwálẹ̀ tó sọ wípé màdà تقولون إن قال النبي لكم ماذا تقولون إن قال النبي لكم ماذا فعلتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم بعترتي وبال أنصاري وذريتي وعشرتي وبالأنصار وذريتي منهم أسارى وقتلى درجوا بدمي منهم أسارى وقتلى درجوا بدمي ما كان هذا جزائي ابن نصعت لكم ما كان هذا جزائي ابن نصحت لكم أن تخلفوني بسوء في ذوي رحمي أن تخلفوني بسوء في ذوي رحمي ماذا تقولون إن قال النبي لكم ماذا فعلتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم بعترتي وبالأنصار وذريتي منهم أسارى وقتلى درجوا بدمي منهم أسار وقتلا دورجه دمي ما كان هذا جزائي إذ نصرت لكم أن تخلفوني بسوء في ذوي رحمي أن تخلفوني بسوحي في ذوي رحمي ماذا تقولون إن قال النبي لكم ماذا فعلتم وأنتم آخر الهمم ماذا فعلتم وأنتم آخر الأمم بعشرتي وبالأنصار وذريتي منهم أسارى وقتلى دورجوا بدمي منهم أسارى وقتلى دورجوا بدمي طيب àwọn èèyàn pa Hussein lẹ́yìn gbàtí ànábì òṣèlú ayé mọ́ tó ti gbogbo wàhálà tí ànábì ṣe fún umma sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wa inda Allahi tajtami al-khusum tó bá di alkiyama ọ̀rọ̀ ò níyànjú nígbà tí ànábì bá dúró tí bá ń bi wọ́n léèrè àwọn nǹkan tí náà rẹ̀ náà nínú ìta nígbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé káàna yu'inu al-fuqara bid-dalalati ala wuju'i takassuri alábì máa ń ra àwọn aláìní lọ́wọ́ nípa kókọ́ wọn ní ìtẹ̀yìn àlè máa ṣe tí ó dòwó hmm. kó ju ìwọ̀n sí pé ẹ̀bá nílò máa ṣe báyìí ẹ̀bá lọ́mọ tẹ̀fọ́ ẹ̀bá lọ́mọ tapọ̀ lọ́gbẹ̀ẹ́ àbí ànábì máa ń ju owó si òwò ti o se wọ́n láǹfààní pé ma fojú sí òwò táwọn olówó bá ṣe hmm. wo òwò tí ò ní ní ọ́lá tí wọ́n náà gbà rẹ̀ ká nítorí pé ká fúnni lẹ́jà jẹ kò dàbí ká kọ́ ni ní bí wọ́n ti pa ẹja. àfọwọ́ àbúrò rẹ̀ lọ́jọ́ la án. ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní kó dáa máa kọ̀ fún a máa ṣe wá àti a máa kìlọ̀ fún àwọn fòkọ̀rá nípa kí wọ́n máa tọrọ tọ́lá yìí sọ́dún àwọn ọ̀dọ́ kò tó wájú. ọwọ́ rẹ̀ lọ́dọ̀ sọ́ra nígbà tí ń bá wọn sọ̀rọ̀ ó ní àníbi ni wọn lẹ́bi lẹ́bi ni yẹ́dí mo fọ́ ọlọ́kọ̀ bá tẹ́mi mi bẹ̀rẹ̀ ẹ̀mí ìbúra làyìn yóò àkúdà àhàdákùn àbùlàhù kí ẹnikẹ́ni nínú yín làyìn yóò àkúdà àhàdákùn àbùlàhù kí ẹnikẹ́ni ẹnìkan kára ẹnìkan ní bẹ́ẹ̀ pé yóò mú okùn okùn yìí kí ni wàá lọ́wọ́ fẹ́ fàyà sẹ́tẹ̀ yóò lọ́ máa wá igi ìfẹ́ pẹ́ yóò wá gbé alábọ́ọ̀rù yìí yóò máa gbé sí ẹ̀yìn rẹ̀ yóò sọ lábàárù rẹ̀

ó lóore fún ọdún kọ́ ọmọ tọrọ kan. ẹni pé eré islam wa kò ẹnkọ́lẹ́jì kéèyàn máa tọrọ ẹni pé láìwọ̀ àrí pé lóṣèlú ẹ̀mọ́ ni pé mùsùlùmí lọ́pọ̀ nínú àwọn tí ń tọrọ. síbẹ̀ hmm. náà bẹ́ẹ̀ kọ́ nítorí pé mùsùlùmí ti ń gbọ́rú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ṣe káàkiri àgbáyé kò sí ó kéré owó làwọn wa káàkiri ọlọ́run sì mú wa àbá owó náà. àmì ọkùnrin ẹni ó ṣe láǹfààní ju kí ọmọ sọ̀rọ̀ káàkiri lọ. bákan náà àbíbi wa máa ń ṣàjà àwọn ẹmọ ẹsọ ojú òkùnrin sí pé ká ṣiṣẹ́ Islam ní ká máa ṣiṣẹ́ jẹ̀mọ́ ẹgbẹ́jẹ ká nìkan kó ṣe wá sí èdè fún wa Islam kò ní ká ṣe kíni o ká máa ṣiṣẹ́ Islam sọ pé ká máa ṣiṣẹ́ haram. ká ní pé obìnrin ni Islam fi àwọn ẹ̀kọ́ kan tó tiẹ̀ láti lè bá ṣiṣẹ́ rẹ̀ nínú ẹ̀ òṣìṣẹ́ kọ́mọ́jẹ́ wípé ibi tó fẹ́ iṣẹ́ yóò mọ lóko pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú ẹ̀ òṣìṣẹ́ wípé fìtínà òfò kabalẹ̀ nínú ẹ̀ òṣìṣẹ́ wípé yóò wọ ìdáàbò tó gbé ìdáàbò ṣẹlẹ̀ ẹ̀ àtàwọn kan ní ìtàn àpá kalẹ̀ tó bá bá ti dídá tó fún fíìmù kọ̀ndíṣẹ̀ ẹ̀ ó ti sí àlàyé níwọ̀n obìnrin ká mọ̀ wàá sọ ọkùnrin so kẹ́nìkan wá sọ àfọwọ́ àdàtì bùnálík ó dẹ̀ rẹ́bí sallallahu alaihi wasallam ó tó yọ àwọn ìpè mọ́mí mùsùlùmí àní ní mùsùlùmí kan tí ó lọ rèé yẹ́gùsù gọ́rùsán tọ́jọ́ pé yóò lọ rèé gbin igi kan yóò lọ igi kan nígi àlọ́yè àwọn oyè ìfura òfara àbí kò tiẹ̀ gbin kankan sórí oko àgbàdo ló gbìn ní ewédú ló sápìlẹ̀ yẹn ní eh, gúre ló gbìn ọ̀sán wà nǹkan tó gbìn fàyà kùlùmí ni mo pa yẹn lẹ́yẹ bá wá wá sórí oko rẹ̀ lẹ́yẹ bá wá sórí sáǹkà jẹ bí àgbàdo rẹ̀ fi lẹ́yẹ sá àbí ẹ̀wà rẹ̀ àbí gúre rẹ̀ àti kẹ̀mí àwọn ìsáànù tàbí ìyá rẹ̀ ti ẹ̀dẹ́gbẹ̀ lọ́fẹ́ gúre àbí fẹ́ wúro lọ́lọ́ jẹ́ àwọn bá rí ìmọ̀tún tàbí ẹ̀dá kan ló ti ẹ̀wà sórí ẹ̀tọ́ wá jẹ́ náà ilẹ̀ akáàdà láhùn obìyì sọ̀dàkọ́ sọlọ́kọ̀ bá ní ntí wọ́n jẹ yẹn wọ́n kọ́ lẹ̀ sí sàárà fún ẹgbẹ́gbẹ̀kẹ́ àvọ́yìn níbi nǹkan tá a kọ́kọ́ lè gbọ́ inú wípé ajẹ́pẹ́ mi sọ pé kò sí nǹkan tí mùsùlùmí gbé kalẹ̀ tẹ́lẹ̀ mi ń sáǹfà níbi àfikọ́ jẹ́ kí ni fún sọ̀dà kan ìdálẹ́gbẹ́ owó náà yìí ṣùgbọ́n bàbá tó wà wò dáadáa bàbá lẹ́wọ́ tẹ̀gbù ìbò àfáàní wípé àfáà adéyà wípé ìtọ́nà ní sọ níbẹ̀ yẹn ìṣúlùmù ní akíìmù ni ó ń fọgbẹ́ ìkọ́lẹ́jì àwọn sàábà pé kẹ́ máa dáko ni. ẹlẹ́mẹ̀ẹ́ ti ṣiṣẹ́ ìtẹ́gbà ti ṣe pé kò sí bó ṣe fẹ́ dáko bí ó ti mẹ́ni ọmọ ẹ̀yọ́ jẹ́ hmm. bí ó ti mẹ́ni ọmọ ẹ̀mọ́ ọba dákọ̀ àgbàdo ẹ̀rí ọkọjá mẹ́ tí ó yà ọmọ kan tí ó yà ọlọ́wà kan dákọ̀ ní ọ̀gẹ̀rẹ̀ ní mọ́ wá wá sí ní àwọn ọ̀nà láti ìlú tí ń náà bí a ẹ̀fà òkè àmì nǹkan ti dákú kiri wádà ọ̀sán kí gbé ya oko òun fáwọn fún ẹ̀yẹ agùnmùlà káwàlẹ́ àrí nǹkan sí mẹ́wà lábáyà fáàmù jẹ̀mọ́ àgbàtà dé fáàmù gbogbo tó wúlò rẹ̀ kó wọ́n ti bẹ́ẹ̀ lọ. kábà sọ̀rọ̀ tó gbé kàkàn barakala ọ̀fìn gbogbo tó jẹ́ ọ̀gẹ̀rẹ̀ tó yẹ lẹ́nu ti wò pé ẹni òun ò tí ì wà bẹ̀rẹ̀ pé ìfàs ọwọ́ kan gbé mi wá ló wò pé àǹfààní kó ń jẹ́ kí n mọ bẹ̀rẹ̀ kó ń bẹ̀rẹ̀ wọ́n ti wá gbogbo tó wúlò pátá láti bẹ̀rẹ̀ so ما من مسلم يغرس جرفا او يزرع زرعا فيأكل منه الطير او انسان او مثلا الا كان له به صدقة فقط بالي فوق صعيد حلال so arabi sallallahu alaihi wasallam he encourage wípé kada oko afawa agba alimamu anawawi kọlọmba bi kẹwọn lọ wọn ní fi hadil ahadith wọn ní àwọn àdìsá sọ yìí fọdílà tó lọgọrin fọdílà tó zara ọwọ́ ẹ̀ ń bẹ́ ọlá akéyìn ó fi jù lọ́lẹ̀ ládùúgbò ìyẹ̀lẹ̀ ẹ̀rọ kọkọ mú ewé mọ̀rìngà tàbí èwo ni bíta ẹ̀jẹ̀ ewúro wọn ló fi lọ́lẹ̀ ládùúgbò tó ọba ṣe tó ọba mùsùlùmí táwọn yẹn bá ti ń ọgbàlàbà títí yẹn bá gbélé yẹn tí ìwà máa kàrà ó gbé yẹn pé pé níbi kí náà ló fi rí kí ló fi rí ládàá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò mọ̀ kára ní gbogbo tí àkàlẹ̀ táwọn èèyàn bá kà wàhálà dé tí àwọn tó kalẹ̀ tó padà èyí tí wọn ká ikú sanfani ibi kí wọ́n kà ẹgbẹ́ nílẹ̀ kó ká àǹfààní mi fọ́. ọlọ́run fún sẹ́yìn ọlọ́run fún ìyàwó ẹ̀ka yìí pé àrò àìsàn lẹ́bi yóká bíbó bi dì í. àrò àìsàn lẹ́bi yóká bíbó bi dì í. فذلك الذي يدعو اليتيم ولا يهد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساؤون الذين هم يراءون ويمنعون الماعون ọlọ́run àràáìta lọ́rí yóò kàbí bèbè dín. àràáìta lọ́rí yóò kàbí bèbè dín. ọlọ́run ní ìwà àgbábí òwò àwọn òwò ṣàlàyé fún wọn àwọn tí wọ́n pe ọjọ́ àlùkìyàmà nírọ́. Fàbẹ́ẹ́líkà lọ́dí ọgbọ̀n ìyàtí. Àwọn eléyìí ohun tí wọn tí wọ́n bá rọ́mọ òru kẹ̀kù sí tí wọ́n fi ṣe láǹfààní. Wọ́n lẹ́yìn ọgbọ́n alápọ̀ àmì mìsíkì. Lójú kòkòrò kẹta fẹ́ ṣe nípa oúnjẹ àwọn aláìní pé ká ti ẹ̀ sọ pé àìdókà fún wọn. فويل للمصلين الله بني àwọn èèyàn kan wọ́n kírù bí aláìkírù ní ìbínú ọlọ́ọ̀bá pẹ̀lú wọn. Àlẹ́dínlẹ́ hùn yọ̀rọ̀ ohun. Àlẹ́dínlẹ́ hùn yọ̀rọ̀ ohun bìkítà àsìkò òru wọn wèé sì bìkítà bóòlẹ̀ ti fẹ́ kírun. alladhinahum yura'un. àwọn aláṣojú nínú àwọn mùsùlùmí aláṣehàn ni wọ́n. ọ̀rọ̀ ọ̀rọ̀ inú ròyìn àwọn aláìsí inú ròyìn ẹni tí òtún àgbéjà kìyàmù. ìtọ́jà pé kò ní tí ó jẹ́ wípé ó lè mọ́tò nìkan láǹfààní. wọ́n ní bàtà yìí ó mú kọ̀ bàtà ìsìn yẹn kó bá bolo oníláyé níláyé kó yà jẹ́ lábẹ́ náà àwọn yẹn bẹ́ẹ̀ bá yẹn lọ́rọ́ bàtà tí ò sáìsì rẹ bẹ́ẹ̀ nìkan lọ́la gbọ́ kò wá sáìsì rẹ tí wọ́n kọ́ fẹ́ yóò òun náà fún Àwọn ìlú gbé jàrà bí ààrẹ. Àwọn ìlú gbé jàrà bí ààrẹ ẹni wọ́n sì ga. Hmm. Ẹni mi lè gé tó bá gé ń tiẹ̀ ojú omi tó ti gbé ń hmm. kò ní òní àgbà kódà tó tún ní òkú gbẹ́dọ̀ rẹ̀ tó ń kúrú ó tún lè fún owó ara àgbẹ̀fẹ́ ìfún ara tiẹ̀. Èyẹ́ bọ̀ ń tira oṣù mọ́ tí a kà. Ah. Oṣù lọ́mọ tí wọ́n lé ké oṣù lé gbé tí a fún. Hmm. Òfi tó tó bá lọ. Ah. kí ló fẹ́ fi ṣe ẹtí ẹtí kan yẹn wọ́n fún ọ ní fìlà fìlà yẹn wọ́n orí rẹ ó sì fẹ́ orí rẹ ò lè kóró ò àwọn wọ́n ní tí orí rẹ lè sáyẹ̀sì pé ẹgbà ṣùgbọ́n láwọn bá rí àwọn eléyìí wọ́n yà múnà ya ìlà ọ̀ọ́ yà múnà ọ̀ọ́dà ìlà ọ̀ọ́. wọ́n kò sí yàrá lọ́kàn ó ní ó lọ́rùn kì í máa wo nǹkan mo ṣe rí nǹkan ìwúlò kan ìwúlò wo ló ní fún ọ ṣé wọ́n ṣe kùránì fún àtìmọ́lé àbúrú kíkà bàtà wọ́n ṣe bá fòtò lórí àti fún wíwọ̀ aṣọ wọ́n ṣe bá fòtò lórí àti fún wíwọ̀ tó ọba ṣe rí ilò fẹ̀ǹtì òwúlò. àrùn ní bàkílẹ̀ tọ́lá omoròhò níbòkòlèhì wà á tù kẹrì mẹ́mẹ́ta ní kẹfẹ̀rọ̀ tìlẹ̀ bá zálí yìí. وآتوا كريما مات من كثرة البخل أفجروني بخيلا أروني بخيلا طال أمر ببخله أفعني وطن بطوني تو فكالي بيضالو بخيلا ẹlòmíì ládùúgbò rẹ̀ tí obìnrin bá rọbí lóru olóṣì ní mọ́tò. wọ́n ní àwọn ajẹjọ ẹlẹ́yàní rọbí kan ah òṣègbónú ẹ̀ àbí ah èmi jẹ́ kí ló ń lọ àwọn tòmìnira ti sú. أروني بخيلا قال عمر بدخوله ما بك همنا تبري أو كري tọ́jọ́ pé tọ́lá òmùrò ọjọ́ orí rẹ̀ wá padà bù wọ́n ní kíkọ́ wọ́n lẹ́yìn ẹgbẹ́ gbọ́dọ̀ tí ó torí pé mẹ́fà àwọn ẹ̀jẹ̀ ẹ̀dùdù tí ẹgbẹ́ rẹ̀ pé ẹnìkan àwọn tí mẹ́sẹ̀ ló kẹ́kẹ́ mi rẹ̀ ogun kò sí. وآتوا كريما مات من كثرة البذل أفعل وقص لموالي كبدا يا لك ملك وا تمنو تمنو تمنو فواجه قول so ìta bá ní jẹ́ kó wúlò fúnra rẹ̀ bàbá ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tún wá sí géètì ọlọ́run tó bụ mú òkú gbogbo àwọn ọmọ rẹ̀ hmm. òṣèlú tó máa kí nu wọn obìnrin ti ṣáájú èyí hmm. náà gan rèé àwọn ọlọ́kà fún kí ló wá gbá mọ́. àyìnà àwọn mùsùlùmí kí mẹ́ fún ilé ọlọ́dún mọ́ ọtún bá kírísítẹ́nì ilé kẹfẹ́ rí àwọn nàìjíríà ó ti

oníṣẹ́ àyè ti tẹ́lẹ̀ lẹ́nu kò àyè tó o ṣe pé mọ́ṣáláṣí mi ni so ẹgbẹ́ mi ló gbé tí wọ́n sì kíni ọ̀rọ̀ kan. òní wa náà mi máa wò mú. òní wa náà mi máa wò mú wípé mọ̀sá kọ̀ mọ́sá mi. láà ilà ìlàlá bá a ti ẹ̀ máa kí ó. bá a ti ẹ̀ máa kí ó. pípẹ́ fọlọ́ àbálò owó kọ́ mọ́sá mi. jẹ́mọ́ يمنعون الماعون ويمنعون الماعون إذا أعطوا قالوا باوي أجل صار باوي فقال قبادة لا تسوى دروبين

àwọn afáàdé ti sọ̀rọ̀ owó pé àbíkó wa bẹ́ẹ̀ bá débi tóbìnrin mi bá obìnrin mi tó bàtà rẹ̀ sí nínú pé èyí ah, ó ti pé wọ́n ta bàtà ń bì ẹ wá dúró pé wọ́n mú sí ewu ẹ̀ náà lẹ́wọ́ náà ẹ sáà dé mọ́ òwú báwọn ẹlòmíì ìdàgbà lọ́dọ̀ àwọn obìnrin àníyàn wọn ni pé olùkọ́ táwọn ọ̀rẹ́ rẹ̀ bá wá kẹlẹ̀ mọ́jọ wọ́n ti mọ́bi kọ́nà àgbẹ̀jọ́ máa wò ló yàrá ilé sọ̀rọ̀ àmọ̀ṣálá ọmọ làwájá náà gbìyànjú hmm. àṣàlá. ara wọn kún pọ. wọ́n ti bá wọn. oṣù ọlọ́run bá ní àfáàní àbí ti ń sọ ọlá tí ń bẹ fún kéèyàn gbìn nǹkan tàbí kéèyàn ó ṣe tí ó ṣe àwọn èèyàn láǹfààní ó kọ́ mọ́sálásí kódà a èèyàn bá gbin igi tí igi yẹn bá sì tí ti kó so adáwájú ní nínú àgbẹ̀bí sọ ilé gbogbo tó bá àbíbi kọ́ àwọn sàábé ní kí ọmọ dáko láti lọ nìyẹn jẹ́mọ́ sí ẹ̀yìn wá sí ìrọ̀bá sálẹ̀ padà sóko ẹ̀bẹ́ ìlú kò nù wa àwa. inú sẹ́tì ànábì ti pè wá sí nìyẹn ó bẹ́ẹ̀ sọ pé economic kìíní kan dé ẹ let's go back to farm wọ́n kọ́ ló kọ́ àwa mùsùlùmí hmm. ànábì ti sọ fáwa wípé kàmá sí kí ni kàmá dáko sallallahu alayhi wa sallam. tó tá a bá nílẹ̀ lẹ́yìn ilé wa ẹja gbẹwédú gbẹ tòbátò gbẹ gúre kílẹ̀ tó máa gbẹ ewúro hmm. táwọn èèyàn dà bàbá bóò ni ẹni bí n bẹ pé pé owó ata látọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀ tó bá rí gúre fún o ti bù láti rí ẹlòmíì lẹ́yìn ìgbàgbà táwọn kékèké kí ni yòókó mọ̀ mọ̀ lẹ́yìn ìgbìlẹ̀ lẹ́yìn ẹja tòmátò ah. ẹ ẹmẹja ni ẹmẹja tó o tẹ́ sí lẹ́yìn ìgbìlẹ̀

ẹ wá rí tó bá tó rodo kékèké náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ lọ ra gàrí. ẹ wá gàrí tí ẹ má ti ní gúre tó ń data pẹ̀lú ògo náà àwọn obìnrin tó lọ fún àwọn darapọ̀ wọn mọ̀ nǹkan sí ẹ bó dé náà. Hmm. àbí ọkọ ni èyí wọ́n jẹ́ ìbàtí kálukọ́ lọ sùn pé tọ́ ọlọ́jà wà ní tẹ̀lé lókù báyìí. so bó ṣe yẹ kárí nìyẹn bọ́ àbẹ́ ṣe mọ́ white collar job là ń wá iṣẹ́ hmm. tí iṣẹ́ pé ẹ̀ṣà ńlá pé agbóhùn àgbà rẹ̀ bóhùn ní sẹ́yà lè jẹ́ kẹsẹ́ ní dáhùn sọ́lá náà ṣe ọ́fíìsì wà fáwọn ẹnjìnìà mi sọ arákùnrin ọgbẹ́ ti láti hmm. lábẹ́bẹ́ tó dé àwọn ọmọ yìí. àmàrà ah, kí ó bẹ̀. àmàrà kí ó bẹ̀. Hmm. so kálukú ó ṣíjú sí àwọn tánàbí kọ wa. bákan náà tánàbí kọ wa ní iṣẹ́ ti fi ń sọ fún wa pé ẹwu bí àmì fún fàtí àbíbéṣẹ́ program àtàbí. fi rasulillahi uswatun hasana. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا àwọn ìjọba wá bá wọn àfà hmm. àpẹẹrẹ kàfi ìjọba ẹ wá bá àwọn àfọ onímọ̀ẹ́sì wọ́n sọ gbogbo dẹ́fì alikejì bó bá ti tẹ̀ ń báyìí gbogbo pé ẹkọlọ́mìsì kẹsẹ̀ ní alára ìfún yẹn ṣe láyé lọ́ọ̀ni ẹ fara bíbí ọlọ́run tíra àlébi ìsọfún afẹ́ rẹ̀ lọ́dà kù bákan náà àlébi ti sọ pé àsọ̀ náà kéèyàn lọ kọ́ ṣe ọwọ́ lọ kọ́ bí wọ́n ṣe é ṣe pé tí má ṣe lé báyìí yóò dì báyìí. ما في له بايو في باي افا هو مقدام رضي الله عنه صابر ابا الله عنه ودب شلا ما صلى الله عليه وسلم الله الله ودب اكل احد طعاما قط خيرا من ان ياكل من عمل يده وإن النبي الله داود عليه السلام كان يعقل من عمل يده النبي انت فقراء انسي ايكونوميك سميت فوق ó ṣe workshop fún yín pé ẹ̀yin ìrẹ́rọ̀ rẹ̀ gbọ́ ẹrú ọlọ́run kan kò ní mú oúnjẹ òkèlè kan lọ nígbà kan níbo ló ti rí kọjá kó wá lóore pẹ́ tó yẹ pé ó sì ṣe ọwọ́ kan ilé fi wá rówó tó fi wá fi ìjàrá rẹ̀ ẹni yẹn ó mọ̀ ẹ́ lóore jù níwájú ọlọ́run torí pé àlejò ọlọ́run dàrú iṣẹ́ ọwọ́ rẹ̀ ń jẹ وعلمناه صنعة لبوس لكم لتكون بأسكم صبتا فهل أنتم شاكرون فلا ẹlẹ́ àtọ́ máa fìlà ohun àwọn ẹlẹ́ àti ohun tí ọmọ kìíní yẹn ti mẹ́ àwọn fìlà kájí irú tábà yàgbé máfìlà tó dáwọn ẹ̀rọ máa ń wọ́n nígbà yẹn ni òun mọ̀ àmì kìí so kìíní yẹ àwọn obìnrin máa ń wọ́n mu láti yàgò bá ẹ̀ máa sùtà ká ilé àká ilé bá mi ilé bá mi ń gbà náà wọ́n ti dé mú àgbà ní ìṣe kọ́nà sọ́wọ́n lẹ́sọ̀rọ̀. amiina. so gbogbo àwọn ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ wọn ti gbà kéékèèké tẹ́ ń bọ̀ ilé ẹ̀sẹ̀ sì mọ́ hmm. ẹ̀yin mọ̀ á ti àgbààgbà ẹ ti fìyẹ́lẹ̀ ẹ ti pàwọ́lá àwọn ọ̀tẹ̀ yẹn dà hmm. ẹ méjì parẹ́ kọ́mọ kọ́mọbìnrin mọ̀ fìlà àwọn tó bá mọ̀ fìlà àwọn ẹjọ́ ọ̀dẹ́jọ́ gbòó dìkù because kí ọjọ́ yóò tàbí fi wùkẹ́ gbogbo ẹjọ́ tí olùkẹ́ ti ń dá sí yẹn kò ní lè kẹ́ mọ́. ó kà máa sàskárò ìṣe. ìṣe ìwú náà kó kọ́ sàskárò. ìṣèkùrọ̀jà. ìṣèkùrọ̀jà kùránì ìṣèkùrọ̀jà àti ìṣòfin orí àwọn táwọn afá kan lè ké. àtàwọn nípìn àwọn nǹkan bámbámbá iṣẹ́ ọwọ́ ẹwọ́ jẹ́ àdánù fún àwọn sàhábà. afọwọ́ ibn hajar rahmanulah rahmanulah ó ní alẹ́ hikmatu fi tẹ̀síṣ ó ké dára bíbí dákun ànábì dàwùd nígbà tí ó sọ̀rọ̀ nípa ọwọ́ anẹ́kì sọ̀rọ̀ ó fi akílì yára máa yẹ àmàlẹ́ ó bìyẹ́ ní lámìyẹ kò mìíràn àájá ní ẹnna òkèèrè kọ̀ọ̀lì fatan fil ọ̀gbù kàlà kọ́lá láhàwọ̀lá lákọ̀. ó ní pé dàwùd ní sànú ànábì dákọ̀ ń bì kò túmọ̀ sí pé ànábì dàwùd ló ọ́tọ̀ sí ló fi ṣiṣẹ́ ìwọ dáwùd àwọn ọlọ́kọ̀ọ́ba la fi khalifa lérí rẹ̀ pàṣẹ ṣe kàlífà kò ní kò sí oríkọ̀ọ́sọ gbogbo ẹ̀kọ́ lọ́dẹ ayé ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ káàmì yàkùlù mìíràn àmàlì yẹ́ bìí ó tún wáyé ń gé jẹ ara rẹ̀ níṣẹ́ ọwọ́. قال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وإنما ابتغى الأكل من طريق الأفضل أو أن من هو أمة ọ̀nà wa wa kọ́ máa rí jẹ mímu tiẹ̀ lọ́la tó jẹ́ ọ̀nà tó lu alájú ó náà wà ń ṣe ọ̀hún ṣiṣẹ́ àfa náà tó ọba kọ́ kí ó tán òṣù ń tó burú mi kọ́ ọmọ ṣe ọwọ́ ṣe hmm. bí ṣe ọwọ́ yẹn bàbá ṣe ń ṣe lọ kí òrẹ́ ni ọ̀sán bí ayé ṣe máa ṣe lọ. Hmm.

kana ya'kul min amali yadihi àfọwọ́ adébílẹ̀ rẹ̀ wá o ṣọ́ọ̀bù tí wọ́n láwa yóò ọ́fíìsì wọ́n láwa yóò ọ́fíìsì wẹ̀lẹ̀ wo ọ́fíìsì yóò sì ń gbé súná ọmọ ilé olókù ilé ilé àwọn ọmọdé àmọ́ ẹ̀ràn bẹ́ẹ̀ ṣébi dáná bíi pé lọ́fíìsì rẹ̀ ni hmm. dàwùdù rẹ̀ ọlọ́run ṣe ní khalifa lórí ilẹ̀ tó ń ti bẹ́ẹ̀ kana ya'kulu min amali yadihi ẹja lọ kọ́ ṣọwọ́ hmm. ẹja lọ kọ́ ṣọwọ́ kọ́lọ́kọ́ sẹ̀kẹ́ndà àwọn ìyá lẹ́sọ̀rọ̀ kọ́lọ́ fara kàtó. àmín. graduate wọ́n ti lọ kọ́ṣẹ́ bí ẹ ṣe sọ̀rọ̀ á. ló wọ́n ti tẹ́ lórí ilé ẹ̀. Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti ká bíẹ̀ ti mo ti ká jẹ́ ti mo ti ká md mo bẹ́ẹ̀ bá. kọ́ṣẹ́ ọwọ́ kan náà. ẹ wo iṣẹ́ tí àwọn tẹ́ ń kọ́ṣẹ́ sínú sẹ́tì àwọn àgbà mi tó ń mọ̀ hmm òun ti kọ́ ó bá kó dà pé lálùkọ̀ lásán pé ẹlẹ́kọ̀ọ́ yẹn mọ̀ ìyá wa wọ́n wọlé ta o èmi kó ká sọ o. mo sì mọṣẹ́. mo sì mọṣẹ́ o hmm. mi ò sí disappoint. Hmm. Hmm, tó bá padà yá oní òde gbogbo jẹ̀mọ́. bọ́tà àfẹ́ ṣe. ó dùn ọmọ sẹ́nu jẹ̀mọ́ ṣé ìmọ̀lẹ́ mẹkáníìkì gbé ẹ̀dàkùn ní alkọ ẹ̀dàkùn ọ̀jẹ̀mọ́ mo ti mẹ́tò mo ti dúró kọ̀kadà náà fi o. àwọn ìfẹ́ ilé fọ ẹsẹ̀ àìfẹ́ ilé fọ ẹsẹ̀ kátólì kí ni o. so àyàkùn bàbá yá bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ti mẹ́tò yín o á sì mọ̀ sí dáadáa àti bísà fún àmì kẹ́ ẹ tó wò mo fọ fìlà o gbogbo ẹ wo fìlà ẹ wà fìlà táà lè kéèyàn lọkọ pé mo fọ fìlà o hmm. mo ṣe sísìn o hmm. ah, mo ṣe kí n jẹ báà mo ṣe sísìn.

àwọn èèyàn àtẹ̀gbẹ́ ti pọ̀jọ́ méjì ní ọ̀tá àbúrò bíi àgbogbo àlàkàtì pé alcohol fún àbùkù ráńdà àṣẹ parí ọlọ́gbà àgbàdà kó fún àbárkà. àwọn àpàdé ẹ̀ nínú ọjà yáàgì tuntun ó dé gàdéjì èyí ni lọ́ọ̀rì àbí. èmi wá rúbúrà gàdéjì ni lọ́ọ̀rì kílẹ̀ ń wá ní ọjà hmm. lásìkò ìlú ni mẹ́ndé ẹ̀ẹ́dẹ́ táìsì. <laughs> àbáwọn náà oúnjẹ wọ́n kì í sọ́ọ̀bù kan wọlé ẹ̀ mánéjì ẹ̀ ti dára dá gírí náà nínú àwọn olókùn dára dá gírí náà. mo mánéjì lọ́wọ́ náà. mo mánéjì ọ̀hún náà. àbá ẹ jẹ́ fọkọ ọkàn yìí sí kẹ́ ẹ bẹ́ẹ̀ lọ́kọ́ pàtàkì àti. mọ́rin ní fọkàn sí kéèyàn ṣòwò ara bísà sí àgbẹ̀bí kó wá sí. kódà kúránì kó wá sí pé wọ́n dàbí láti àkúlù àbúwá la kọ̀ mẹ́rin kùnbìlì báwọ́tì ilà àjẹkùnà ìjà ọ̀tá àǹtàrọ̀ ọ̀gbìn nìkan. owó ṣíṣe ọlọ́gbọ̀n ká ṣòwò so kọ́lá kọ́lá tó ọba tó rí sẹ́ kò sí nǹkan tó aago méjìlá ń gbòòsì skul tó fi ṣiṣẹ́ ó sì ní ṣọ́ọ̀bù àwọn tí a máa ń sèwé dáadáa àgbẹ̀sẹ̀ àwọn obìnrin ló wọ́n pọ̀ ń gbági. wàhálà lọ́hùn ìbẹ́yìn àwọn àrò ọmọ rẹ̀ dáa so ká gbìyànjú kárí pé àánú ẹwọ ewu kò sí tó burú ìkànnì àwọn afa àwọn àdá hafidullah hafidullah so kilo ahmed sábà ti gbẹgbẹ akérèkà ẹẹdà ìsìlẹyìn ìlànà mẹwàá ọdà yìí nìkan àwọn ọmọ wọn ni màá gbé fún wa lọ yìí nìkan àwọn ọmọ buhari sì wọn ni ẹ làbàkà ẹ làbàkà wọn sì tẹ fóònù. ràyè mi wọn náà ní mẹ́rin mẹ́wàá sáyé tó àwọdà àwọdà àkànkùlà àkànkùlà. wọ́n sì ó ti yẹ kọ́ wọlé wa. ṣé àfẹ́rẹ́ ìfẹ́ wọn bẹ tó wọlé náà. ìwọ ojú àfa ó lé ní olómọ oníṣọ́ọ̀bù gáàsì ní tàwọn wàkílù wa kọ́lọ̀ fún àbáríkà sí. so gbàtà gáàsì ẹ adébí gáàsì ọmọ wa ṣọ́ọ̀bù ọlọ́ba àwọn ẹ̀mí wà lékè a òjò kọ́ọ̀lù ẹ̀jẹ̀ ń pè é ẹnu sáyẹ́dì wọ́n ní wọ́n lẹ́nu di èsì kejì kọ́lákàdà kọ́lọ́ gbé gáàsì àlàjá kọ́lọ́ gbé gáàsì sọ ó dà bá ókèsà ókèsà ó pa fún ẹ̀rọ lẹ́bìnrin ọlọ́ba ẹ̀ka ń gbàgbé fún ọ lọ ẹ̀jẹ̀ àfikún hmm. business tó jẹ́ àlàálì nínú bísíǹsì náà ní kẹ́ ẹ máa talẹ̀ yẹn ní máa talẹ̀ tó hmm. jẹ́ àlàálì mọ́tà bò sí mbẹ́ hmm. mọ́tà ló ń lẹ̀ fún yẹn méjì mọ́tà وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم. إذا كان واحد في عفوا أربعة urwata albariqi sabin di allah anzal an ayo nabi sallallahu ataahu dinaran ila nabi fo ni owó dinaru kan joka yashtari lahu bi ishatan o ko lobo ra ila kawa o ni fashtara lahu bi ishatan ba to ndo da o mo da na to wọ́n bá fi ra méjì fa ba ihdahu bi dinarin ima to ra méjì ta ọwọ́ tó lọ ta ẹyọ kan nínú méjì yẹn dinaru kọta nàbí fún hmm. ṣe ó tún fáfọ́ ìyàpé lọ́rẹ́ rẹ̀ kan wá fáfọ́ ìyàpé kó wá ẹ̀rọ méjì ó tún wá ó tún wá sí kíni ó tún wá ó tún ta ẹ̀rọ kan tó wá tà ní méjì yẹn jẹ́lò ó kú kí lọ́rọ̀ rẹ̀ ẹ̀rọ kan náà ń wọ ànábì pé ànábì ló owó náà ní ẹgbà padà ọmọ kí kò ní ẹ̀rọ ẹgbẹ́ wa lọ́kùn kẹsàn án lẹ́gbàá àti ẹgbẹ́ àti ah. èmi iná náà pa. ó lọ bí ebi kẹdúró tàbí kí wọlé o ẹni pé sábẹ́ ilé ìsìn ó lọ fíkìrà rẹ̀ ìtura bẹ̀rẹ̀ ní gbogbo sílẹ̀ gbàdúrà ní sọlá kọ àrẹ́bìnrin fàdá ó ní fàdá aláhùn ìbáraka ti fi báyà yìí àrẹ́bìnrin fàkọ́lá láhùn bára kan láhùn lákàtí sọ́fùkọ́tì yẹmẹ́rẹ́kì ọwọ́ tó fi ń ṣe gbogbo òwe ọlọ́wọ́ fún àbáríkà sí ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n ní fàkàní làwọn ìṣòro tùrọ́bà làrọ́bà àfi wọ́n ní ibi tí arákùnrin orúwà yìí tó ń tọ́ bá dùn ànábì wá gbà lórí ẹ̀ tó bá kó ẹ̀pẹ̀ yá ní báyìí bẹ́ẹ̀ yìí yẹn wá rè pẹ́ o àwọn èèyàn wà láyé àlùbáríkà nù. sallallahu alayhi wa sallam látara baraka duwaru ànábì wa sallallahu alayhi wa sallam yàrá ẹ̀ bẹ́ẹ̀ ni sunan àti tìrìmẹ̀dì bọ̀dọ̀ bùkọ́rí asulu àdéhùn ẹja wo ẹyọ kan sí àwọn sábà bíi ká ṣe pọ̀ tí wọ́n fẹ́ ká mú lónìí nù. bákan náà àdébùtí kọ́ ya pé àwọn àgbẹ̀bí ọlọ́run gẹ́ ṣiṣẹ́ wọ́n sì ṣe kí ni wọ́n da ẹran jẹ wọ́n bá nàbí yá ilẹ̀ àárọ̀ àlùkọ́lá kò sábà bíi kàtọ́lọ́ bá rán àfikún jẹ́ kójú ọkọ̀ da ẹran jẹ ríṣó ó tún lùkà lè da káfí bísẹ̀sì ẹran kéèyàn ẹ máa tọ́jú ẹ̀ kò ní tó burúkú àfáà lágbàlẹ̀ ẹran ọmọ ìyá kan tó bá ti ẹ̀rọ ìgbà láti bímọ kọ́lọ̀ mo bá mi fẹ́ràn fún gbogbo wa wọ́n ti dáhùn nínú ẹ̀rọ ìwọ̀n ìṣẹ́ra súná ìyẹn mú nú àwọn òbúkọ tó wà lẹ́kùnrin so kò sí gbà ó lè ní ẹ̀rọ ìwọ̀n ìgbóhùn bíi mẹ́rin náà ọdún kan ìṣọ̀rọ̀ àti ṣe kíni ọkọ̀ sábà rẹ̀ tí a bóyá àti ọkọ̀ ọkọ̀ bò pé à ń mú ẹ̀rọ ìwọ̀n ìwọ̀n súná wà lẹ̀ so ẹja fi ẹja fi yẹn hmm. ní sábà kò ìgbà àfikún níparí o máa ní alhadada kálọ̀ ọkọ̀ ìtọ́tọ̀ jọbi iṣẹ́ wẹ́dà ara sunna ni ọwọ́ alukur'an bẹ́ẹ̀ ni anajaro káfíńtà káàdà zakariya alayhi salam najaro anabi zakariya iṣẹ́ káfíńtà ni iṣẹ́ rẹ̀ alayhi salatu salam ẹni pé olóyè ó jẹ́ ní àwọn kẹsàn-án wọ́n pè wá sí ní ìmìlẹ̀ ìta àlà tó bá ti lọ́la àmọ̀ sàlàyé àwọn kan tó tó ṣe. nígbà fẹ́ mu ni pé ànábì ò fi àwọn fòkọ́rọ́ òun lẹ́ pé káyé wọn ní bó bá ṣe rí ó ṣe kí ni fún wọn ó ṣe wọ́kṣọ́ọ̀pù àti sẹ́mínà ó ṣe fún wọn. wasalaamu ala nabiyina muhammadin wa ala ali wa sahbihi al wa sallama tasliman kathira wa jazallahu jami'a khairal jazaa wa barakallahu fi jami'a. àfikún àti ìdúgbò fún gbàgbà tí wọ́n wá síbi halqa wa fáàbì wa ọlọ́ọ̀bá yóò gbà ní ìbàdàn fún wa jẹ́ kí a bá dé ìlérí yóò ti àwọn ọmọdé kan kí ni àwọn tí ó gbé kúrò àwọn òdìdí fàdé ọlọ́run.